wàásíù ìṣẹ́ni tẹ́lẹ̀ bí léèrè ọ̀rọ̀ torí èèyàn báyìí ni tó bá ti ń yí sọ́tún oh. a máa yí èso sí ni ó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pé wá ìtẹ̀yìn tó ń ṣerú nǹkan báyìí. a ṣe gbogbo òpin ló ṣẹ̀ fẹ́ ló ṣẹ̀ fẹ́ bọ́ sínú ad nígbà yẹn ẹgbẹ́ Tinubu ń gbà yẹn lọ́ni lọ wá àwọn èèyàn wa ó wá dọ́gbọ́n wá kó àwa oh. kẹ́lẹ̀ mọ̀ pé ó àléyàn dèjò cherry ibi tí mo mọ̀ délé mi sọ yìí o eh, eh, eh. so ó wá kó wa ó wá tó bench àwa jókòó àṣẹ kámẹ́rà wa lókè Wàsíù ò lè ti torí Ọlọ́run ṣe nǹkan kan fún yàn. oríṣiríṣi ìrírí làwọn èèyàn sọ nípa Wàsíù Àyìndé Marshal lẹ́yìn tí Kúnlé Ayọ̀nlọ́wọ́ ti tú gbogbo àṣírí tó wà láàárín wọn tó sì sọ gbogbo ìrírí ẹ̀ lọ́dọ̀ Wàsíù Àyìndé wípé fún thirty two years òun ò rí nǹkan kan gbé ṣe o ní báyìí ọ̀gbẹ́ni tájù náà ti jáde láti tún wá tú àwọn àṣírí kan o nípa irú èèyàn tí wàsíù àyìndé màṣáà jẹ́ lóòótọ́ àwọn èèyàn mọ wàsíù àyìndé gẹ́gẹ́ bí ọlọ́yàyà lórí stéèjì tó bá ń kọrin ṣùgbọ́n ọ̀gbẹ́ni tájù ti sọ àwọn nǹkan kan tó mọ̀ nípa wàsíù àyìndé tó sì ń sọ dájúdájú pẹ̀lú gboyà àwọn ọ̀rọ̀ tí tájù yìí sọ so, ó lágbára díẹ̀ o pàápàá tá a bá ń sọ nípa èèyàn tó jẹ́ aṣíwájú tó jẹ́ olóyè tó jẹ́ ọ̀gá tó jẹ́ àgbà olórin ní Fuji industry àti olóyè nílẹ̀ Ìjẹ̀bú kí ni àwọn ìgbésẹ̀ tí Wàsíù Àyìndé gbé tó ní ṣe pẹ̀lú politics pẹ̀lú ṣèlú àtàwọn ẹgbẹ́ onífújì àtẹgbẹ́ olórin ẹ̀ tó fi di pé ọ̀gbẹ́ni tájù yìí ń pè ní àwọn orúkọ kan ẹ̀ tó ń sọ irú àwọn èèyàn tó ń sọ irú èèyàn tó jẹ́ tó sì jẹ́ ohun tí ó lágbára díẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ nǹkan kí sẹ́sẹ̀ ràgó pàápàá lórí irú èèyàn tí wọ́n ní Wàsíù Àyìndé jẹ́ tájù sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó fi ẹgbẹ́ Fújì ṣe ní òṣèlú báwo lọ̀rọ̀ yìí gan ṣe kún ààrẹ ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fọ́nrán tí máa mú wá fún yín Kúnlé Ayọ̀lọ́wọ̀ òun ti sọ ìrírí tiẹ̀ báyìí Tájù náà ló ń sọ tiẹ̀ àti ìmọ̀ àwọn míì tó sì tún máa jáde láti wá sọ ìrírí wọn. Welcome to crossblog xtv remember to like share and follow us ẹ agbóhùn lẹ́nu ọ̀gbẹ́ni Tájù ẹ agbóhùn tó sọ irú èèyàn wo ló pe Kwam One irú èèyàn wo ló sọ pé jẹ́ ìyẹn kí ni ìbáṣepọ̀ tó ní pẹ̀lú Kwam One tó fi ní àrídájú láti sọ pé irú èèyàn báyìí báyìí ni Kwam One jẹ́ ẹja gbọ̀n. ìwọ tó ṣoore fún mi tó dẹ̀ fẹ́ pa mí lórí oore tó ṣe yẹn a ò ṣoore náà Wàsíù ń ṣẹni tẹlẹ ìbílẹ̀ ọ̀rọ̀ torí èèyàn báyìí ni tó bá ti ń yí sọ́tún a máa yí èso sí i ó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pé wáyé tẹ́yìn tó ń ṣerú nǹkan báyìí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 ṣíà síta You understand àṣé eh. gbogbo ògbà yẹn ló jẹ fẹ́ ló jẹ fẹ́ bọ́ sínú AD nígbà yẹn ẹgbẹ́ Tinubu ngbà yẹn eh. lọ́ni kó lọ wá àwọn èèyàn wa ó wá dọ́gbọ́n wá kó àwa mm. kẹ́lẹ̀ mọ̀ pé àléyàn dèjò chẹ́rí ibi tí mo mọ̀ délé mi sọ yìí o eh, so ó wá kó wa ó wá tó bẹ́ẹ̀ àwa jókòó àṣẹ kámẹ́rà wa lò so. ọ̀tọ̀ ní tó ní wá ṣe ń lé fújì kínní ni eh. adẹ̀dẹ́ bẹ́ẹ̀ ni àjókò òdọ́rọ̀ politics lẹ̀ pọ́lì eh, bá nawọ́ pé kémi lè o <laughs> torí ó o pé èmi ò èmi ẹni tó bá ti mọ̀ wọ èèyàn mm. kó tó mo ti bá gbòsì ìwà ògbóni máa ń balance ẹ̀ mm. tó bá yẹ pé kì í ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́dẹ́ kó dáa fún mi. Mm. nígbà tó dẹ̀ ti dọrọ politics lẹ̀ mo dẹ̀ nọwọ pé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 sínú jìbìtì. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.